Okay. Yeah. ẹ káàsán gbogbo ilé ẹ̀yin àǹtí mi ẹ̀yin bàbá mi ẹ káàsán ẹ ìkómọ Lukman àti Bukky Raji la wá ṣe Ọlọ́run á bá wọn wọ ọmọ náà mo mọre Olúwa Abídèmí Ṣùgbọ́mi lọ́sọmọ wọn Ọlọ́run á bá wa wọ ọmọ náà á dá sí lágbára ọlọ́run á ti mọ̀ bẹ̀rẹ̀ àní mò pin ẹ̀ lágbára ọlọ́run ọlọ́run á bá wa ṣe dáadáa fún wọn ọmọ yẹn mi àgùn. ìwà bàbá ọmọ Lukman Raje èèyàn tó dáa ni mo ti mọ̀ tipẹ́ mo ti mọ̀ Lukman over fifteen years ni mo ti mọ̀ èèyàn tó dáa ni èèyàn tó nírẹ̀lẹ̀ tí ò fẹ́ wàhálà tí ò fẹ́ wàhálà ni mo dẹ̀ ti mọ Bukky náà Bukky mo ti mọ tipẹ́ mo mọ Bukky bóyá bíi nine years mo ti mọ wọn tipẹ́ náà èèyàn tó dání wọn wọn kọjá àyè wọn wọn ò dẹ̀ fẹ́ wàhálà very nice person. àdúrà mi fún wọn ni pé èṣù bí èèyàn èèyàn bí èṣù ò ní yà wọn ọlọ́run á bá wọn dánmọ sí wọn ò ní fojú sunkún ọmọ náà á ti mọ bẹ̀rẹ̀ ọmọ náà àní mò pin ẹ̀ lágbára ọlọ́run